àdúgbò bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ó dùn mí náà tó dùn mí náà. ọ̀gá àsọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ kí ọ̀gá gómìnà. Authority. Lẹ́mi. Thank you, sir. So ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ àwọn àṣọ náà lọ́nà fún mi. So ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ tó bá ẹgbẹ́ gbogbo agbẹ́bí wọlé. Olùgbésẹ̀ ti ti ìgbà láwọn ọmọ mi kẹ̀yìn wà nígbà. Aláyọ̀ ajé kò bá yìí tí wọ́n bá sọ ọgbọ́n lójú lẹ́yìn mo bá gbọ́n sọ wọ́n sì mú ní tó bá ti ń lọ ṣó lágbó bàtà mẹ́ta lè ní tẹ̀mí máa wọ lọ ṣó ẹ̀rọ tọ́jú ẹ̀sìn kan gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ yá ẹgẹ́ ìgbọ́n mo sọ tọ́ba fẹ́ wọṣọ tọ́ba gbàjọ tó síbùlà pa ẹ̀ka ẹ̀wọ̀ aṣọ kókìlín ẹ̀ka kẹ̀kẹ́ àbẹ̀rẹ̀ fún ìkẹwàá lò wọn àgọ́ bẹ́ẹ̀ nìkan máa ṣe ẹ̀jọ̀ ní sáà tí ẹ bá fẹ́ abáyé tó fẹ́ ní kọ́ni ẹni tí wọ́n ti gbọ́ fún jọmọ́ pé ojú ìfẹ́ bọ́ sáyé náà ìfẹ́ ní báyìí tí a ti wẹ̀ tẹ́lẹ̀ lọ wẹ̀ <laughs> mi ṣeré o appearance matter appearance ẹ má fi ṣeré ẹ má kọ́ máa rìkọ́dù fídíò wẹ̀rẹ̀ kẹ́ríà ẹ̀rẹ̀ tí a kẹ́ra fóònù yín níṣẹ́ yín ní fóònù yín kò yé sè kó wá gbé ẹni wẹ̀ tó bá ti lówó tuntun kó dẹ̀ jẹ́ fóònù gidi tó yẹ fóònù yà fóònù tó bá ti tó bá ti bàjẹ́ kẹ́tọ́ màrà mí níṣẹ́ yín ni ọmọ pa ara sọ̀rọ̀ ọmọ eh, ọmọ akọ́bí òṣùpá yẹn ọmọ yẹn ó kọ́ ní láti wá ṣàwọn kankan tàbọ̀dọ̀ kọ́ níṣẹ́ fújì ni tí ò ní ṣẹfẹ́ gbọ́ ọmọ ìṣe dáadáa kí wọn máa wọnà ìjà ló máa kọrin láì ṣe pé wèrè wọn dẹ̀ ṣe wàá tó ń dààmú ọlọ́run tọ́lọ́ máa yíjú sí tó ṣe rárá fún ẹ̀rọ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa gbọ́dọ̀ ṣokùn kan nínú. wàbílà ìlàjọ wọn dààmú ọlọ́run tọ́lọ́ máa gbà ah, kí ni wèrè wá tètè sàárò tọ́lọ́ máa sàárò ẹ̀rọ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ máa bá gbogbo yẹn kò mú jà kò fi ṣe rárá ó rí as means of livelihood kò fi ṣeré kò tíjú pẹ̀lú sẹ́yìn n tó ìbò fún aṣọ orí irinbiṣẹ́ nìyẹn wọ́n máa gbà kámú lórí pé kàn táwọn fi jẹun rí wọn ọ̀rẹ́ nípa ìjọba máa ṣiṣẹ́ báńkì tó bá wọn kò ti ṣiṣẹ́ n tó ṣe ló ṣe kò yẹ ń sèso ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ then mo fẹ́ ka dákínì ẹ̀ lẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ àgbàdà pé music academy la máa pè live a máa ṣe studio ẹ máa book ẹ mo sọ fún wọn ilé àwọn ilé tẹ́lẹ̀ tá a book studio máa track ṣe bí ẹ̀mí jìkà tó lọ tẹ́ bá ti ń kọrin àwọn tí ò bá wà lórí bá máa correct wọn máa gbé live o so máa sọ fún ilé ẹ̀kọ́ má dàgbé lè fẹ́ máa dọ̀tí wa o tẹ́ ẹ bá ti rí bẹ́ẹ̀ ẹ ti understand so everybody ma correct ma correct ma correct ara everybody ma share idea láti gbé wa sí level tó yẹ kó ma make sense kò yẹ sìn oríire ẹnìkan ò disturb tẹ́ni kejì ọlọ́run lè ṣàánú two million people láàrin one minute kò kò ná ní kọ́bọ̀ kò dẹ̀ kò dẹ̀ sí pé o sáré pé kó dáfẹ́ nìkan kí jẹ́ abàjẹ́ kò ní ṣẹlẹ̀ so à ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan jọ̀kan gbé wọn bí ẹni ẹ pé ó wọn Yorùbá máa ń sọ pé tí wọn bá dá mi síwájú atẹlẹ tútù ọmọ sọ bẹ́ẹ̀ but kò yáwọn èèyàn kọ̀rọ̀ pé kòkòrò àmì síwájú ẹsẹ̀ kò tó rí báyìí lónà wájú tó dá mi sí ẹ lọ́jọ́ wájú ẹ̀ hmm. sórí gbogbo inú oríire tó máa ń wà ní ayọ́ lọ́n ti ti lọ́n dalẹ̀ àwọn àkọ́kọ́ àti ọgbẹ́ ìjì máa ń jà tí ìjì bá jà tó gbé gbọ́n tó sórí díẹ̀ bá fẹ́ sórí burúkú wọn hmm. tó sọ ọlọ́run yìí máa ń jẹ gan so àwọn omi tó ti dà síwájú bí àánú bí ara tó ti ṣe yẹn ilẹ̀ òní gbóná mọ̀ wọ̀wọ̀ máa tẹ̀lẹ̀ tútù ni tẹ́ ọgọ́ àtọ̀fìsì wúwe tó sóore tó ẹgbẹ́ orin tó bọ́ síbi ìnira fún ẹ tó ṣe fáwọn èèyàn pé kára lè tù wọn láàtú èmi náà ni wọn bá jẹ́ kí jákàrà tó àwọn ilé tó ṣe dáadáa bẹ́ẹ̀ tí wọ́n dúró iwájú because àsọ̀rọ̀ níbi ẹnìkan tó ń gba tó ń ẹ̀bà àwọn èèyàn tó ń bá àwọn èèyàn tọrọ owó pé wọ́n sì kàbí kankan ṣe wọn tá a máa ní kọ́ fún forty percent olórí burúkú lè ní kọ́ fún forty percent nínú owó tó fẹ́ ná sáìsàn àbá rẹ̀ kò tiẹ̀ títí tó máa ń jà tó máa ń gbèsòrò wá tó máa ń gbèsòrò dé kí ni àánú wo ló ní báǹkì lọ́dọ̀ ọlọ́run tó fẹ́ ní kọ́ lọ́ fi ṣàánú ẹtí ẹmẹ eh, tí ò nílé o bá tọrọ owó oníkan fún ẹ forty percentage o tún ẹ gbọ́ o tiẹ̀ gba bẹ́ẹ̀ mílẹ̀ gbọ́bí àbí five ten ten percent o tún wà níkan fún ẹ forty percent kí ló ṣẹlẹ̀. kí ni kọ́tà ń dá padà fọlọ́ọ̀nù nílẹ̀ adúgbò gbogbo tó ń ṣe fún wa. òun ṣàánú ìyẹn gbẹ lásán kó nira bá so ìgbà tọ́lọ̀ ní kò wá sílé ayé tó ṣàánú ẹ tó fún ẹ yẹn kí ló gbà lọ́wọ́ ẹ. irun tó ní kàmáà ní kẹta fẹsọ gbókè èmi náà ṣàánú ẹgbẹ́ ẹgbẹ́ mi wọn lápẹ mo ṣàánú lágbájá kẹmà ní tẹmẹ ṣe gbẹ ẹ má bá tọrọ owó ẹni kò fún yín bẹ ṣe fẹ́ pinnu sickness yẹn ni àfẹ pinnu nǹkan tó ṣe. so ọlọ́run gbàdúrà gbogbo wa ṣàánú wa màá make sure wa tá a ṣe at least méjì ká tó lọ so wá ti fẹ́ ṣe everybody àwa ìsọ̀sìkúṣe náà wa ọmọ yìí náà ní láti lé nǹkan sí òye sí ọ̀tọ̀ ni pé kéèyàn jẹ́ ilẹ̀ ajílẹ̀ pé tó bá gbé nǹkan síbẹ̀ ó máa wù ọ̀tọ̀ ni pé kẹ́tù mọ̀ tẹ́fẹ́ gbé síbẹ̀ ọlọ́run àṣàánú ẹ̀ ọlọ́run àgbàdúrà gbogbo ọlọ́run àṣàánú ẹ̀ so bàbá tẹ̀yìn bá dẹ́kun lẹ́yìn bá ń sọ kọ́tún máa lọ. ẹ fún wa ládùúrà rí entertainment bàbá àgbàlagbà bàbá ayégéré tí ó ṣe ti gbé. ọ̀rọ̀ bọ̀bọ̀ tẹ sọ sí yẹn ó tíráì débi pé ó tún máa ń mímí kì í hundred gbogbo nǹkan ṣàgídí wá bó ṣe màmá rà tó máa dàbí bẹ ṣe ń rìn pé àkọ́bí tó ń pera ẹ̀ yẹn ó fẹ́ káwọn èèyàn orí kíní yẹn pé àkọ́bí lòun ló tọ́ àkọ́bí lòun ló tọ́ ẹ ti gẹ́ẹ̀tì concept yẹn ó dẹ̀ ti try. ọmọbìnrin ọ̀rọ̀ pa wá. ọ̀gbẹ́ni kọ̀ọ̀rọ̀ kọ́ lélẹ̀ yìí ọjọ́ àwọn ẹgbẹ́ bàtà lágbà rẹ̀ ẹ̀dá nígbò báwo ló ṣe. lẹ́bẹ̀ẹ́ di sábọ̀ Ẹ ti máa wọn. ti máa alùpàá rí wọn rí bọ̀ àti rí wọn báyìí lé ní àti wọn náà ní bàbá yẹn ní ti dáadáa àbùdí eh, àbùdí ló pa àbùdí lọ́sà àbọ̀sà àbúrò àgbà wọ́n yóò ṣe ṣe kò ní iṣẹ́ láti gbàgbà gbà nùbà Ẹsẹ̀ rẹ̀ sí ní Musa fún ìjà tó. Ó yá ẹ̀sùn máa bá wọn ya fọ́tò ẹ̀sùn máa wọn. Ẹ̀sùn máa bá wọn ya fọ́tò.